أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فن الله وبا أيتي في إخيرة في كواجوني رولي نيا على البركة ìtẹ̀síwájú nínú tíra Umdatul Ahkam kí ọlọ́run bá kí ó ṣe àtìlẹ́yìn fún wa a ó bẹ̀rẹ̀ lórí báàbù siwak báàbù èyí tí ó sọ̀rọ̀ lórí asiwak ó ní aswaki rírin orin láti fi gbo eyín yálà gbàtà bá fẹ́ kírun ní àbáwẹ́ sàlùwàlá àti àwọn àyè míì tí Islam tó pàwà láṣẹ àti ronin bẹ̀ àbí tó jẹ́ bí mustahabi kí ya orin nú ẹ̀ o ni a ó sọ̀rọ̀ lórí ẹlẹ́ ni an abi hurairah radiyallahu anhu an nabi sallallahu alaihi wasallam qala لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة àdí ẹgbàwọ́rọ̀ yìí wá láti ọ̀dọ̀ Abu Huraira ọlọ́ọ̀bà kí ó yọ́nú sí ó ní annabi sallallahu alaihi wasallam mọ́ sọ wípé laula an ashqa ala ummati tí kì bá ṣe wípé tí mọ̀ ń bẹ̀rù àti fa ìnira fún al'umma mi la amartuhum bis-siwak in bá pa wọ́n láṣẹ ìpa láṣẹ ọ̀ranyàn láti máa ṣe aswaki inda kulli salati ní gbogbo ìgbà tó ọba kírun lákọ̀ọ́kọ́ asiwak kalma asiwak ismun li'audin alladhi yutasawwaqu bi ó kọ̀tọ́ fún igi tẹ́ẹ́rẹ́ tí a máa fi ń gbo ẹnu àbí gbo eyín òun wọ́n pè ní asiwak kuma asiwak wọ́n lò fún ìgboyín àti ìntàǹfin gboyín náà gẹ́gẹ́ bí brush ó kọ́ rẹ̀ asiwak fífọ ẹnu ọ̀hún náà ó kọ́ rẹ̀ asiwak so wọ́n lò fún alfi'il iṣẹ́ àti kúmọ́ ó kọ́ntà fi ń ṣe iṣẹ́ náà so orí ó kọ́ rẹ̀ asiwak rírin orí ó kọ́ rẹ̀ náà asiwak so وخير ما يتسوق به عود جذور شجر الأراكي èyí tó dáa jù láti fi rorin òun náà ni igi al-arak èyí ni ànábì sallallahu alaihi wasallam ló ma ń lò jù láti fi gbòyìn ìdí ni pé igi yìí ó ní èèpo èèpo yẹn tó bá wà ń tútù èpo yẹn rọ̀ débi pé yẹn lè fi èékánná yọ so inú rẹ̀ ohun èpo yẹn bo igi yẹn fúnra ẹ̀ ni èpo yẹn sì wà very thick èpo yẹn tún níbi ata menton tó yẹ pé téèyàn bá téèyàn bá lò yẹn máa gbọ́ ata yẹn ní ẹnu so tútù rẹ̀ ní alẹ́sì sọ́lá ọ̀sọ́lám ló nífẹ̀ẹ́ sí jù torí pé tó bá ti gbẹ menton yẹn kò ní lágbára náà so tútù rẹ̀ gan ni ohun tí ó dájú ó dùn gan láti fi rorin ní àbá rí igi náà lálákọ̀ọ́kọ́ imam annawawi òun náà sọ wípé orin tí ó dájú láti rò òun náà ni orin arak torí pé ohun gangan ló máa ń do eyín jù ó sì jẹ́ kí ẹnu tí ó dá sáká sọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà èyíkéyìí nínú igi àbí nǹkan míì náà tí kìí ṣe igi tẹ́yà lè lò láti fi fọ eyín rẹ̀ yálà brọ́ṣì ni kódà gan àwọn asúfáàdé yìí wọ́n sọ débi pé kódà gan handkerchief lèyàn bá ní láti fi gbo eyín yẹn kò sí aburú nú ẹ̀ ohun tí èròǹgbà rẹ̀ náà ni láti gbó láti jẹ́ kí ẹnu kó dá and then àwọn àdọ̀tí tí ó wà lẹ́yìn kí a mú kúrò torí pé yálà tí a bá fẹ́ kírun a fẹ́ bá ọlọ́run ọba wa sọ̀rọ̀ ni náà nídàkejì ó náà ni kí ni ìdájọ́ rínrin orí ọ̀hún gan ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ni mustahabbi ni kìí ṣe ọ̀ranyàn ohun tí a fẹ́ ká ṣe ni ṣùgbọ́n àwọn àyè kan wà tí a fẹ́ jù kí a ṣe karùn-ún pa agbọ́mìyé ìdájọ́ rẹ̀ mustahabi ni eré pé ń tá fẹ́ ká ṣe ni ṣùgbọ́n àwọn àyè kan wà tó pé a fẹ́ jù a fẹ́ kànpá kìí ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n a fẹ́ kànpá tó wípé ká ṣe aṣùwàkí quran tá a bá fẹ́ ka Qur'an torí pé ẹni tí yóò ka Qur'an a fẹ́ kí ó wà ní ààyè tó mọ́ ipò tó mọ́ torí pé yóò ka ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ ni so pàápàá jùlọ àwọn tí wọ́n gbọ́ al ọ̀hún kìí ṣe kódà fẹ́ kó nìkan ló wà láàyè títí ń ka alukur'an àwọn míì náà tún wà lẹ́bàá rẹ̀ tó ń rí wọn tí wọ́n ń gbọ́ alukur'an yẹn àwọn ni màláìka ọlọ́run ọba torí anabi sallallahu alayhi wa sallam ó ní inna al-abda idha tasawwaqa thumma yusalli qama al-malaku khalfahu wípé ẹrú ọlọ́run nígbà tí ó bá ń rorin tó dìlé láti kírun àwọn màláìka wọn dùn lẹ́yìn rẹ̀ yẹtẹsẹ́mà alqira'a wọ́n fẹ́ gbọ́ ìtí ó máa kà nínú alqur'an fayadnu minhu wọ́n súnmọ́ láti gbọ́ntínká hatta yaba ufawu alafi títí débi pé wọ́n fẹ́ lè mú ẹnu wọn kó ẹnu rẹ̀ fama yakhruju min fi shay'in min alqur'an illa sara fi jawfi almalik gbogbo tí ó bá máa jáde látẹnu rẹ̀ nínú kíkà alukur'an yóò máa lọ sínú kun màláìkà náà ni fàtọ́fàrú àfúwá àkúnlé alukur'an torí bẹ́ẹ̀ ẹ ṣe àfọ̀mẹ́nu yín fún kíkà alukur'an èyí ni pé ẹ rúrin so tí a bá wù a ó pé ó dáa jù nígbà tí a bá ka alukur'an láti rí oore yìí àti àwọn màláìkà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa káwọn náà kó lè fi ẹnu kó ẹnu láti fi lé àǹfààní alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba tí a ń kà. ààyè kejì ọ̀nà ni ẹ̀ńdà dùkúlì ìsán manzili yìí nígbà tí yàrá èèyàn lọ síta ó ti lọ wá oúnjẹ rẹ̀ àbí ó lọ sí àdúgbò láti lọ kí àwọn èèyàn ó fẹ́ padà wọnú ilé rẹ̀ láti lọ bá àwọn ìyáálé rẹ̀ ó dáa kí arùnrin ààyè yẹn Ànábì sallallahu alaihi wasallam máa rùnrin torí pé wọ́n bi Aisha radiyallahu anha wọ́n bi pé bi ayyi shay'in kana yabda'u an-nabi sallallahu alaihi wasallam idha dakhala baytihi kí ni nǹkan àkọ́kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam ti máa ń kọ́kọ́ ṣe nígbà tó bá wọ inú ilé rẹ̀ Aisha ọlọ́ọ̀bá kó yọnu sí ó sọ pé bíṣìwáàkì orí ìlànà sallallahu alaihi wasallam kọ́kọ́ ń bẹ̀rẹ̀ sí ìdí ni pé adab almuhashara ìjọgbépọ̀ kó lè dùn nígbàtí ìyàwó bá súnmọ́ ọkọ rẹ̀ kò ní sí nǹkankan tí ó máa gbọ́ tí ó kórìíra láti máa fi jìnnà sí ọkọ ẹ̀ bákan náà anẹ́sàn sọ́lám kì í ṣe ọkọ tó yẹ pé yóò máa yóò ní àyè jíjẹ ẹ lọ́tọ̀ tí ń sùn àgbà tí ó bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó ìgbà náà lẹ́tù tó wá pẹ̀lú ìyàwó ẹ̀ kì í ṣe báwọn torí pé anẹ́sà sálà ó máa ń sùn pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ni tó bá wà lọ́dún ilé lónìí wọ́n jọ sùn ni so nígbà tí wọ́n bá máa jọ sùn papọ̀ tí wọ́n ń gbọ́ òórùn láti ẹnu ọkọ so ìjọgbépọ̀ kò ní dùn so ìdí mi tó fẹ́ pé ohun àkọ́kọ́ tí àdébí sáà sálẹ̀ mọ́ kọ́kọ́ ń ṣe ni pé yọ kọ́kọ́ fi asùn àti yóò fi gbónú torí kótó nígbà tó kótó wọ ọ̀dọ̀ àwọn ìyáàdì rẹ̀ ayé ẹlẹ́kẹta àìnà náwó tí èèyàn bá fẹ́ sùn hikma tó wà ń bi eléyìí ni pé èèyàn jẹ èèyàn mu pẹ̀lú ọlọ́kọ̀ọ́ ìjọka àwọn nǹkan tí èèyàn jẹ àti tí èèyàn mu gbogbo bẹ́ẹ̀ ṣe lo ọgbọ́n tó a ó rí pé nínú oúnjẹ yẹn èyí tí ó hà sí eh, eh, lé àárín eyín àti èrìgì yóò wà nínú ẹ̀ so gbogbo ìgbà tó bá sì ti pẹ́ yóò rùn ayédàrú rẹ̀ gan lè yọ bacteria tí ó ṣe ah, tí ó ṣe oúntàn ní lálá ní ṣùtà so ó dáa láti jẹ́ pé kéèyàn tó sùn òròrí rẹ àyè ẹlẹ́kẹrin tí Islam ti tó gbà wá ní àti orin inda istiqaali nínà náà nígbà tí èèyàn bá dìde láti orin tí èèyàn bá sùn nígbà ó jí láti ojú oorun ohun tí àwọn àkọ́kọ́ sí ọ̀kọ́kọ́ sí náà ni àti orin torí pé Aisha oni kúnná nù ìdùlá òsì wákà wákà òhùrù ohun tí a máa ń tọ́jú lẹ̀ tí ó tó di gbà lọ sùn fún ànábì sallallahu alaihi wasallam a kọ́kọ́ ṣe àtúnṣe aṣíwájú rẹ̀ a fi mú kalẹ̀ a sì tún gbomi a gbé kalẹ̀ torí pé nígbà tí ànábì sallallahu bá jí fayabaafu Allahu ma sha ọlọ́run ọba ó tají nígbà tí ọlọ́run ọba tó bá wu ọlọ́run ọba nílẹ̀ lé nínú lálẹ́ fẹ́yàtẹ̀ sáwùwàkù ohun àkọ́kọ́ tí ànábì ọkọ̀kọ́ sí ní pé yóò ṣe aṣíwàkì wọ́yẹ̀tẹ̀ wọ́bọ̀ yóò wá sí àlùwàlá wọ́n yìí sọ́lì yóò wá sí ọ̀rọ̀ so ìdínú tó jẹ́ pé nígbà tí ẹ̀rọ jí láti ojú oorun ohun àkọ́kọ́ tó yẹ kóhun àkọ́kọ́ sí náà ní aṣíwàkì so kò wá ní bójú mu nígbà tí èèyàn sùn tó pa ẹnu rẹ̀ dé fún àkókò tó pẹ́ yálà six hours lèyàn fi sùn àbí five hours ẹnu yẹn yóò ti yàtọ̀ kí wọ́n á jí láti ojú oorun yẹn kọ́ á lọ sí mọ́tíláṣí so àwọn tí wọ́n bá kírun láti ẹ̀gbẹ́ rẹ̀ yóò ní wọn lára so kò sì ní dá láti ní ẹlòmíì lára so ohun àkọ́kọ́ tí ọ̀kọ̀ọ̀kọ́ ṣe náà ni yóò ṣe aswad so Imam an ó ní ọ̀rọ̀ Aisha tó sọ pé kunna nu'iddu lahu siwaka wa tahuru a máa ń tọ́jú in tí ó fi gbóyín àti tí ó sì ṣe àlwàlá a máa ń tọ́jú ẹ̀ ó ní fihi istihbabu dhalika wa ta'arufu bi asbabi al-ibada qabla waqtiha wa i'tina'iha síwájú kí àsìkò ìjọsìn náà tó tó so ẹni tó mọ̀ pé láàárọ̀ ló lọ sí òun kírun tí ó sì lómi lé tí ó fi sàlùwàlá ó yẹ kó tójú omi yẹn lẹ̀ kó tó di pé ó lọ sí mọ́ṣáláṣí ẹni ó mọ̀ pé kó síwájú fún wọn lọ sí mọ́ṣáláṣí òun láti kọ́kọ́ fọnu yọ tọ́jú tí ó fi fọnu yẹn lẹ̀ kó tó di pé àsìkò náà dé so àwọn gbogbo ìgbà tí èèyàn bá ní ìjọsìn kan tí èèyàn ó ṣe kéèyàn tọ́jú tí ó fi ṣèjọsìn yẹn ohun tá a fẹ́ jù ní pàápàá jùlọ nínú ọ̀rọ̀ Aisha tó ní wẹ́ẹ̀tẹ̀sáwọ̀kù wẹ́ẹ̀tẹ̀wọ́tọ̀rún Imam Ad-Nawawi ó ní fi istihbab as-siwak 'inda al-qiyam min an-nawm ilé ìfihàn pé afẹ́ kọ́ ẹ pé nígbà tí èèyàn bá jí látojú oorun ohun àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ sí náà ni kí ó fọ ẹnu rẹ̀ náà ayé fi olú ẹnu ẹ̀ tí a tẹ̀yàn bá ní aṣọ́ọ̀kì kó kó ṣe aṣọ́ọ̀kì torí àwọn ohun tí ó há mọ́ inú eyín nígbà tí èèyàn bá jẹun tán tó bá pẹ́ yóò change ẹnu láti jẹ́ pé àwọn kìnìyàn yóò máa rùn jáde láti ẹnu oúntọ̀ náà ayé ẹlẹ́kẹfà bá dà wípé lẹ́yìn nígbà tí èèyàn bá kírun wa ẹni tó bá fẹ́ kírun òru nígbà ọba kírun tán síwájú kó tó sùn náà àbí síwájú kó tó sùn padà ó dáa kí ó ṣe aswaki torí pé imam ibn hajar ó ní anabisa asalam kánà yẹ sáàkù bẹ́ẹ̀nà kulli rak'atayn ní salati al-layl tí a náà bá jìgẹ̀ láti kírun so gbogbo rákà méjì kí ànábì tó kí nígbà tó bá sálámà rákà méjì gan kí ó tó gbé ìrun rákà míì yọ kọ́kọ́ sí aṣọ́àjì àwọn olùpẹ níbí kò sí ẹni kankan tí ànábì bẹ́ẹ̀ bẹ̀rù pé yọ bọ́ òun ẹ̀rọ rẹ̀ ṣùgbọ́n ohun tó ń tọ́jú náà ni pé ó ń bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ so ẹni tí èèyàn tó ti yẹ kéèyàn ó ṣe ọ̀ṣọ́ lọ síwájú rẹ̀ kò ju ọlọ́run ọba lọ. àyè ẹlẹ́kẹ̀kẹ́ inda taghayyuri rahiyatul fam ìgbà míì wà tí ẹnu máa ń change yálà irú oúnjẹ tí èèyàn bá jẹ àbí irú nǹkan tí èèyàn ẹnu yẹn change tí èèyàn ló ẹnu òun ó yàtọ̀ kí èèyàn ẹnu gẹ́gẹ́ bí àyè ẹlẹ́ẹ̀kẹjọ indal wudu nígbà tí èèyàn bá sàlùwàlá àwọn afáàní ó dájú síwájú kéèyàn tó sàlùwàlá kó ṣe aṣùwàkì gbogbo tí ó bá rí ìyálà aṣùwàkì gangan lórí àbí pẹ̀lú ọwọ́ ẹ̀ ní ọ̀pọ̀pọ̀ fi gbó àbí nǹkan míì tó lè mú ẹnu òní ọ̀pọ̀pọ̀ lò nígbà tí wọ́n bá ṣe àlùwàlá kọ́kọ́ àkàlẹ́yìn pé ah, almọ́bmọ́bọ́ fífi omi gbo ẹnu kò kò kò kò sí kò sí tọ́ kò sí tí kò sí tí um, kò ní kò kó sínú pé kéèyàn ọwọ́ rẹ̀ gbóná wọ́n pé ń gbàtà àwọn bá fẹ́ ṣe àlùmọ́gbọ́bọ̀ ìgbà ẹni wọ́n kọ́kọ́ so ní téèyàn máa kọ́kọ́ ṣe ni síwájú kéèyàn tó sàlùwàlá òní ọkọ̀kọ́ lo ìyẹn láti ṣe aṣọ́wàkí nígbà tí wọ́n á ṣe alimọ́gbọ̀bọ̀ yóò kàn fi omi gbọ̀nù ni yóò tu ohun tí wọ́n ń pè ní mọ́gbọ̀bọ̀ ni èyí pé mọ́gbọ̀nà yẹn kò kó ìfọwọ́gbu ẹnu sínú yóò kàn fi omi gbo ẹnu lásán ni so eléyìí ni mọ́gbọ̀bọ̀. نعم آية لك عند الصلاة نباتين أبا فيكيون so ṣùgbọ́n àlàyé èyí yóò wà nínú àwọn àdìsí tí ń bọ̀ wá ìpẹ́ nígbà tí èèyàn bá fẹ́ kírun ó dá láti ṣe aswadi Ibn Qayyim ọlọ́wọ́ba tí ó yọnu sí oní kánà nabiyyu sallallahu wọ́n máa ń ṣe aṣọ́àkí yálà nígbà tí ọba gbààwẹ̀ àbí nígbà tí ń bá ń gbààwẹ̀ gbogbo ògbà wọn ni wọ́n máa ń ṣe aṣọ́àkí wàyẹ̀sẹ́kù indal intibah minan nawm nígbà tí wọ́n bá jí láti ojú oorun wà indal wudu àtìgbà tí fẹ́ ṣe àlùwàlá wà indal salat àtìgbà tí fẹ́ kírun wà inda dùkúlì manzil àtìgbà tó fẹ́ wọ inú ilé wà kánà ó máa ń ṣe aswaki pẹ̀lú igi arak torí pé òní ló dáa jù débi pé àwọn doctors ti ní nígbà tí tí ọ̀làjú ti ti dé àwọn náà ṣe àyẹ̀wò tó wà ní sọ́pítà àwọn tó wà nínú igi yẹn débi pé àwọn ẹlòmí ti ṣe wọ́n ti mú irú àwọn máàdà tó wà nínú igi yẹn wọ́n ti fi ṣe Eh, toothpaste tó yẹ pé irun tó wà nínú aswaki yẹn ó wà nínú toothpaste tí wọ́n ṣe gbogbo ẹ̀ ni wọ́n ti ń dàlẹ́ yẹn ní Saudi àti àwọn dual ah, Arab so igi yẹn dá pọ̀ jù tí wọ́n bá rí igi yẹn nǹkan míì tó tún lè ṣe bí orin irú tiwa náà yálà ti Ìgbò ni yálà ti ilẹ̀ Ìjẹ̀bú ni yálà ti ilẹ̀ haúsá náà ni gbogbo ìfẹ́ bá rí kódà kí èèyàn wá igi kan tó èèyàn mà kọ́yà sí èèyàn láti mà pé igi yóò kò ní pa òun lára torí èsì gbogbo igi náà lèyàn ó mú sẹ́nu tí ó máa jẹ so naam wọ́n mi torí díẹ̀ ni Ibn Mas'ud gbogbo ìgbà ní máa ń rori débi pé wọ́n fi èèyàn sọ lóko wípé sọ́hìbù tiwa ẹni tí máa ń rori láti kọ́sẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam gbogbo ìgbà wọ́n ń lùlé orí lọ́wọ́ rẹ̀ tí wọ́n máa fi orí bonu. Now, àwọn fáídà tó wà ń bi mímọ̀ ro orin àràkìyàn gangan àbó míì tí a bá mọ̀ pé yóò da Ibn Qayyim ó láwọn àǹfààní tó máa wà ń bẹ ni pé yutayyibu al-fam ó máa ń tún ẹnu ṣe wa yashuddu al-lutha ó tún máa ń jẹ́ kí èrìgì kó lágbára wa yadlu al-basar ó tún ní ipa ní láti tún ojú èèyàn ṣe gbogbo ẹni tí bá ń ronú gbogbo ìgbà nírú àwọn igi yàrá kìíní kò ní dàgbà lẹ́sí débi pé ojú rẹ̀ ọ̀ wà máa ẹni pé ó ní effect níbi máa tún ojúṣe wọ́yẹ sọ́ọ̀lù mẹ́ẹ̀dà bákan náà gbogbo ẹni tí bá ń ran ara tiẹ̀ kò ní ikùn rẹ̀ ò ní máa kún fún ẹ̀fúùfù ní gbogbo ìgbà torí pé igi yẹn tó àwọn etí bá ń wọ inú rẹ̀ ó tún ní nǹkan kan tó tún máa ń ṣe nínú ikùn èèyàn wọ́n yìí sọ́fì sọ́ọ̀ bẹ́ẹ̀ tó ní pé ó tún máa ń tún òun ṣe igi àrà tẹ̀yẹ̀ tẹ̀yẹ̀ bá jẹ́ ó tó máa ń tún èèyàn ṣe nígbà tẹ̀yẹ̀ mú kankan tí yóò tún atóhùn ṣe wẹ̀yẹ̀ínú aláhàbí tọ́ám ó tún máa ń jẹ́ kí èèyàn ní ìrọ̀rùn láti gbé oúnjẹ mi nígbà tí èèyàn bá fẹ́ ń jẹ wẹ̀yẹ̀ sáyé lùmẹ́tìrì kàlá and then gbogbo bàtẹ́ ọba sọ̀rọ̀ yóò jẹ́ kí ọ̀rọ̀ èèyàn kó jáde kákákálá ẹ̀ ní ìdààmú kankan wọ̀nyẹn ṣekú lílkìrá àti wọ̀díkì wọ̀sọ̀lá ó tún máa mú kí èèyàn ó ní agbára ìsìnkírun tí èèyàn bá kọ́kọ́ jí lójú oorun tó bá kọ́kọ́ rorin yóò fún èèyàn ní nàṣà láti sa ẹnẹ́jì láti pé èèyàn ó rí èèyàn ó lè kírun yẹn tí ò ní rẹ̀ wòye tó o náà ó tún máa lé oorun jìnnà sí èèyàn so èèyàn nídìí àti monescape torí pé ó fẹ́ ó fẹ́ ṣe kìyàmù lẹ́yìn so tó bá rin orin rẹ̀ kó tó sùn tó sì rin orin rẹ̀ nígbà tó bá jí yóò rí pé agbára dé bóun láti ṣe gbogbo tí èèyàn bá fẹ́ ṣe pàápàá jùlọ wọ yóò jíbu màláìka àwọn màláìka fẹ́ wọ́n nífẹ̀ẹ́ sí ẹni tí ń bá ń ronú torí pé àwọn náà tí wọ́n wà pẹ̀lú èèyàn gbogbo tí ń bá máa ń pa ọmọ àyẹ̀dá dámà lára ń pa àwọn náà lára gẹ́gẹ́ bí alẹ́ sallallahu alayhi wa sallam bó ti wí wa yukfiru alhasanat ó tún máa ń jẹ́ kí orí èèyàn pọ̀ torí pé ọlọ́run ọba ń fẹ́ kí èèyàn kúrò rí ṣùgbọ́n hadith Abu Huraira tí alẹ́ sallallahu alayhi tó sọ wípé lawla an ashqa ala ummati tí kì bá ṣe kí má ṣe ìnira fún àlùmọ́ mi làmọ́tò ń bí siwa ń bá pa wọ́n láti láti máa ṣe aṣọ́wàkí ẹ̀ńdà kulli salat ní gbogbo ọgbà tí wọ́n bá kírun. hadithi yìí ó wá pẹ̀lú àwọn alfaz tó yàtọ̀ síra wọn omi wa lawla an ashqa ala al tí kì bá ṣe kí mọ́ ni àwọn múmi lára omi laula an ashqa ala an-nas tiki ba se kin manya we ya lara omi laula an ashqa ala ummati tiki ba se pe kin manni al-umma mi lara gbogbo ẹ̀ náà ìtumọ̀ kan náà ni náà la amartu bi siwaki ma'a kulli salati ó tún wá pẹ̀lú ìbá pa wọn láṣẹ àti máa ṣe àṣùwà sí ní gbogbo ààyè tí wọ́n bá kírun èyí pé tí wọ́n bá kírun tí wọ́n ṣe àṣùwà sí wọ́n dìde àti gbẹ̀rún dúró tí wọ́n ṣe àṣùwà àbí inda kulli ní gbogbo ìgbà tí wọ́n bá ṣe àlùwàlá ó sì tún wá láfàṣe inda kulli ní gbogbo ìgbà tí wọ́n bá kírun so fáyidà tó wà ní àdìsí lálákọ̀ọ́kọ́ ó ní àánú ànábì sallallahu alaihi wasallam fún gbogbo àlùmọ̀ torí pé ọ̀pá wa láti àti máa ṣe aṣíwájú torí kọ́ má jẹ́ ìnira fún wa. ìdí tí anabisa asalam tí òfin pa wá láṣẹ àti máa ṣe aṣíwájú ní gbogbo bàtà bá fẹ́ kírun ìpaláṣẹ yìí ní ìpaláṣẹ ọ̀ràn àyàn gẹ́gẹ́ bí àlùwàlá ṣe jẹ́ ọ̀ràn àyàn kéèyàn ó ṣe nígbà tí ó bá kírun aṣíwájú ó jẹ́ ọ̀ràn àyàn nígbà tí ó kírun àìṣe ìpaláṣẹ torí àánú láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam eléyìí ọlọ́wọ́ bá gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ròyìn Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àánú lórí àwa al-umma rẹ̀ ọlọ́run ní laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil dájúdájú òjíṣẹ́ kan ti wá láàrin yín azizun alayhi ma àti gbogbo nǹkan tí wọ́n bá jẹ́ ìnira fún yín ìnira ní máa jẹ́ fún náà harisun alaykum gbogbo ọba ó máa ń gbogbo kí ni nǹkan tí ó jẹ́ nǹkan oore tí ó fi hàn yín kí ni nǹkan tí ó pa yín lára tí ó lè jìnà sí yín wà bí gbogbo ní ìran òun fòrò yìí àti pàápàá jùlọ ó tún máa ń ṣe àánú ó máa ń ṣe ìdẹ̀kùn fún àwọn olùgbàgbọ́ so eléyìí ó fi hàn pé alẹ́ sọ̀rọ̀ àṣọ́lá gbogbo ògbà ó máa ń ṣàánú àwọn múmi nínú àwọn súra àpèjúwe àánú alẹ́ sọ̀rọ̀ àríwọ̀sẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ irú àánú alẹ́ sọ̀rọ̀ àṣọ́lá lórí àwọn nínú àdìsí tó ti ròyìn pé tó bá ti tó ọ̀gbẹ́dẹ̀ àkẹyàmù gbogbo àwọn èèyàn wà nígbà tí ìnira bá pọ̀ wọ́n wà lọ bá àwọn ànábì ọlọ́run tí ọlọ́run ṣe ìdẹ̀kùn fún wọn láti ṣe ìdájọ́ ó ti pé ó ń kálukú ọmọ ààyè rẹ̀ yálà àlùjánnà ni àbí iná ni gbogbo àwọn ànábì kan bá lọ bá wọ́n máa lọ sọ pé èmi ò ní agbára àti ṣe láti ṣe ìṣàfá àlọ́dọ̀ ọlọ́run àti ẹni báyìí tó bá lọ bẹ́ni báyìí náà lọ sọ bẹ́ẹ̀ wọ́n lọ bá ànábì Ibrahim wọ́n lọ bá ànábì Musa ànábì Isa nígbà tó bá wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ọ àṣọ ìgbé ànàlá èmi gan-an ló tọ́ sí èmi lélẹ́ ìtọ́ so anẹ́bísà sálà yóò yin ọlọ́run ọba pẹ̀lú ẹ̀yìn tí ọ tí ànẹ́bí ò tí ì yin ọlọ́run ọba òun rí èyí pé ọlọ́run fúnra rẹ̀ ni ó kọ́ ànẹ́bí nínú rírú ní irú ẹ̀yìn ọ̀hún èyí pé nínú àdìsọ̀ ọ̀hún ànẹ́bísà sálà ìbáyé pé mo lè rántí rẹ̀ ń sùn gan bá karú ẹ̀yìn náà fún yín ṣùgbọ́n ọlọ́run ọ̀rẹ́ mi létí ẹ̀ ó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kí n tó lè rántí irú ẹ̀yìn náà nígbà tí àlẹ́sà sálà tó bá yin ọlọ́run ọba ni ọlọ́run ọba sọ pé sẹ́l tó pọ̀ béèrè gbogbo nǹkan tó bá bẹ́ẹ̀ béèrè àwọn fún ọ wọ́n ní àlẹ́sà sálà yóò máa pẹ́ yà rọ́b ummati ummati ummati àwọn àlùmọ̀ àwọn àlùmọ̀ àwọn àlùmọ̀ ìdájọ́ àti oníkálukú yóò wà máa àyè tí yóò lọ yálà inú náà ni àbí inú aljanna bákan náà àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn múmìnì tí wọ́n wọná láti ṣe ṣàfá àfún wọn láti padà sínú inú aljanna irun tí àlẹ́sọ àṣálà tí ó kò padà sí náà nìyẹn tó á rò pé àánú àlẹ́sọ àṣálà lórí àwọn àlùmọ́ rẹ̀ bákan náà nínú jọ́gbìndà kìámà yìí àwọn kan wà tí wọ́n lè kúrò níbi alhaud èyí pé omi omi sísun odò táwọn èèyàn ti wá máa mú ni tí wọ́n pé àwọn àlùmọ́ àlẹ́bí sallallahu alaihi onìkan wọ́n lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n nínú àwọn àlùmọ́ àlẹ́bí sallallahu àwọn kan wà tó yẹ kí wọ́n lè wọn padà wọ́n ní ní àlẹ́bí sallallahu ọmọ pé àwọn ilé àlùmọ́ mi àwọn ilé àwọn rẹ̀ mi pẹ̀lú dààmú pé kí ló dé tẹ́ fi lé wọn ẹjẹ́ kó mú wọ́n àmọ́ sọ fún àmì sọ sọlẹ̀ pé wọ́n ọmọ tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ gbogbo tó fi sílẹ̀ fún wọn ò ní wọ́n ti yí padà àwọn tó ṣe láti fún wọn ni wọ́n ń ṣe èyí tó ṣe láti fún wọn ò ṣe àdádá ò ní tí wọ́n ń ṣe so ìdí mi tó jẹ́ pé àdádá bídà ó burú gbà ọlọ́ọ̀bà kí yóò sọ wọn so nínú àánú ànábì sallallahu alaihi wa sallam ah, lórí ìtọ́sọ́nà fún àlùmọ̀ rẹ̀ ní nílé ayé wọn nígbàtí ah, nígbàtí ànábì sallallahu alaihi wa sallam tó ka áyà rabbi innahunna ablanna kathiran minan nas ọ̀rọ̀ ànábì ibrahim tó ní ìwọ́n lọ́wọ́ bá innahunna ablanna kathiran minan nas wọ́n ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù faman tabi'ani fa innahu minni ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi òun gangan lẹ́ntọ́ tó wà pẹ̀lú mi ó ní lẹ́ntọ́ wà nínú al'umma mi pẹ̀lú ọ̀rọ̀ ànábì Ìsá tó ní in tu'adhibahum tí ọba sì forí jì wọ́n wọ́n náà ọba wọn ni ọba tí ó tóbi jù alhakim ọba tí ò ní àtìsẹ́ nínú gbogbo tí ń ṣe ọ̀jọ̀gbọ́n wọ́n ní ní anabi sallallahu alayhi wa sallam ọwá gbọ́wọ́ sókè allahumma ummati ummati ummati wọ́n ní ní anabi sallallahu alayhi gbọ́wọ́ sókè tó ń sun ẹkún yẹ́pì ó ń sunkún wọ àwọn àdúmà ní àwọn àdúmà ní ọlọ́wọ́n bá kún wọn yọ wọ́n ní ní ọlọ́mbàrá màláìka jibril ìdá sílá muhammad lọ́ba àlejò muhammad sallallahu alayhi wa sallam wa rabbuka a'lam mọ̀ mọ̀ntí béèrè fasaltu bíléèrè má yẹ fi kí ni kí n palẹ́kún nígbà tí màláìka jibril tó wá sọ́dọ̀ àlejò sallallahu alayhi wa sallam tó bíléèrè ní àlẹ́bíṣà ọ̀sánlẹ̀m lọ́ba sọ tí ń pa òun lẹ́kún فقال الله يا جبريل إذا إلى محمد لو با محمد صفوي بي إنا لنرضيك في أمتك ولا نسوءك afọni ase ìyọnu fún ọ nínú àlùmà rẹ wà lánà súnkà sí jẹ́ tí aburú kankan tí ó bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé ọ nínú àwọn al'umma rẹ̀ so eré náà ó fi irú àánú tí a ní sọ àṣálàm tó ní sí al'umma rẹ̀ wọ́n ní ànábì ni ìgbà míì tí ń bá dìde láti kírun màá fẹ́ ka ááyà èyí tó gùn nínú alukur'an tí ń bá gbọ́ lẹ́yìn nínú àwọn tọ́tò lẹ́yìn ni àwọn obìnrin tí ọmọ ọmọ wọn kan sọkún fa àtẹ̀jẹ́wù àzùfí sọ̀láàtì màá sọ ìrun mi ti kúkúrú karahiyata an ashqa ala ummi torí àti má kó ìnira bá ìyá ọmọ ìyá ọmọ tó tò lẹ́yìn mi ti ń kírun nígbà tí bá lọ mú súrà tó gùn tọ́mọ sì ń sunkún kò ní ní ìpínlẹ̀ nínú ìrun rẹ̀ ń wàá sọ ìrun mi di kúkúrú torí àti má kó ìnira bá màmá ọmọ tó gbélé ó wà nínú àwọn àánú Ànábì sallallahu alaihi wasallam lápèjúwe rẹ̀ náà wọ́n nígbà tí alẹ́ sàn sálàm tó sọ fún àwọn àlùmọ̀ rẹ̀ pé ayò àná ọ̀dì fárọ̀bọ̀ mọ́ wà ní kùnú hajj fàhùdù ọlọ́run bá ṣe hajj fún yín torí ìdí èyí ẹ lọ ṣe ṣe hajj lárakùnrin kan wá sọ wípé ya Rasulullah àkúlù àmì tí gbogbo ọdún láàmà lọ sí hajj lànà ìbá ó tún wá padà wá ya Rasulullah kullu àmì ṣé gbogbo ọdún láàmà lọ sí àjì ànábì ọ̀dà ló ń mo di ẹlẹ́ẹ̀kẹta ànábì bá ní law qultu na'am la wajabat ìbáyé pé mo ní na'am ọba di ọ̀ràn yẹn fún gbogbo yín láti máa lọ sí àjì ní gbogbo ọdún ọwọ́ ni pé ìnira ni ó kò bá wa ànábì ní lámà tàtà ní ilé ṣe làárẹ̀ bá ní zaruni ma taraktum gbogbo tí n bá fi ilẹ̀ fún yín ẹ fi ilẹ̀ pẹ̀lú tí mo fi ilẹ̀ fún yín ẹ má wá àlékún fa innama halaka man kana qablakum bi kathrati su'alihi àwọn tí wọ́n lọ kú tó rẹ̀ kọjá yín ohun tí ó kó àlákàbá wọn ó ní ọ̀pọ̀ ìbéèrè wọn wàkìláfihìm àlà àbíyá yìí àti ìyapa tí wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ wọn. fẹ́yìdá àmọ́tòkùn bìṣẹ́ gbogbo ìbàdí bá parí láti nǹkan fẹ́tù mímú mọ̀tẹ́tà tó ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe ní agbára ẹ ṣe ìwọ̀nba bẹ́ẹ̀ bá ní agbára rẹ̀ wáyìdá nàhẹ́yìtùkùn àǹṣe ìfàjà hù gbogbo tí ń bá sí lọ́wọ́ rẹ̀ ẹ fi nǹkan náà lẹ̀ so àwọn rí pé ìdẹ̀kùn ni láti ọ̀dọ̀ àlẹ́sà sọ́làm àti àánú ìbáyẹ̀pẹ́ ń jọ́ náà lọ́n tí arákùnrin yìí tó ń béèrè ohun tí òun yẹ kó béèrè àlẹ́bì ní náàm kò bá ti kó ìnira bá gbogbo àwa tí a wá látẹ̀yìn wọn tí ó wà di pé gbogbo ọdún láàmú lọ sí àjì tó láti lẹ́sẹ̀ àwọn olùgbà àrùn lè ṣe nínú àpèjúwe rẹ̀ náà kúmá nínú Ramadan

ń bọ̀ òdìjọ́ kẹta wọ́n ti àwọn àwọn tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ àwọn náà ti gbọ́ mọ́síláṣí tó kó fọ́fọ́fọ́ ànábì kírun fún wọn ń bọ̀ wá àdìjọ́ kẹrin wọ́n ń retí káàdàbí ọ̀jáde ànábì ọ̀jáde débi pé àwọn nǹkan òtí ẹ̀lé ní sùúrù wọ́n sọ pé àsọ̀láàtì àsọ̀láàtì àsìkò òrùn ti tó àsìkò òrùn ti tó wọn ò rí kádàbí ọ̀jáde nígbà tí ó di àárọ̀ tí wọ́n kírun àsùbá ìkan ní وباسي التشهد أني أما بعد فإنه لم يخف لم يخفى علي شأنكم ليلة gbogbo ń tẹ́ǹsẹ̀ lálẹ́ òní lóru òní gbogbo ẹ̀ ni mo rí kò sí ṣe pé báyà mo sùn ń sùn gbogbo ẹ̀ ni mo rí walakinni khashitu an tufrada alaykum ṣùgbọ́n tí ń bà mí lẹ́rù pé kọ́ má sọ ìrun òru yìí kọ́ má jọra ẹ̀yàn lẹ́yìn lórí tí wọ́n bá ẹni ṣe bẹ́ẹ̀ fata'jizu jisuo ẹ̀ nílé ṣe so a ó a pé àánú ìdẹ̀kùn ó ní àlẹ́sà sálàm ló wá fún wa ń bí láti má pé kọ́ pé irú òun yẹn ọjọ́ ọ̀ràn yẹn kó lè jẹ́ ẹni so àwọn eléyìí àpèjúwe lásán ni ṣùgbọ́n àánú ànábi sàlá sàlám lórí àwọn àlùmọ rẹ̀ ó pọ̀ kò ṣeé kà so ànábi ni lawla an ashqa ala ummati la amartuhum bis-siwak inda kulli salati tí kì bá ṣe pé kọ́mọ ni àlùmọ mi lára ìmbá pa wọ́n láṣẹ àti máa ṣe aṣọ́wàkí ní gbogbo ìrun tí a bá wò sí òye sí kálmà yá rí pé àsọ̀láti ń bẹ ó wá ní nẹ́kírà ni so tí ó kọ tó bá wá ní nẹ́kírà nínú bí yóò jẹ́ pé umum ni gbogbo ẹni pé àsọlá gbogbo òun pátá ẹni pé ìrun ọ̀rẹ́ yẹn ní àbí ìrun náfìlà gbogbo òun pátá òní bá sọ fún yín pé kẹ́ ẹ máa ṣe aṣọ àti nígbà tẹ́ ẹ bá fẹ́ kírun so yálà àlùwàlá lè yẹn fi kírun àbí tẹ̀ mọ́mà lè yẹn tẹ̀ fi kírun gbogbo ẹ̀ àbá ṣe ọ̀bájẹ́ ọ̀rọ̀ láti ṣe asúwàkì so ọ́n rí pé ìdẹ̀kùn ó ní ọlọ́wọ́ bá ṣe pa nípa ọ̀sọ́lẹ̀m ló wá fún àwọn àwọn àlùmọ̀ so nídìí èyí aswaki àwọn afáà ní ìdínú tó fi jẹ́ pé mustahabi ní ìtafẹ́ pàápàá jùlọ àwọn màláíkà gbogbo tí ń bá ní ọmọ ẹ̀dá ádámàlà ó máa ń ní àwọn màláíkà náà náà ìdínú tá ní sàṣálàm tó fi ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ àlùbọ́sà àbí ọba jẹ sàṣọ́ùn gálẹ̀ àbí kíkà tó wọ́n pè ní kúrà ẹ gbọ́dọ̀ súnmọ́ mọ́síláṣí torí pé fa inna màláìka tàtà àdá mímà yàtà àdá nínú banu adam màláìka àwọn náà yìí máa ń ní wọn lára gbogbo tí bá máa ń ní banu adam lára so níbí àwọn ni pé gbogbo nǹkan tí ń bá máa ń rùn tí ó ní àwọn èèyàn lára ẹni téèyàn bá jẹ́ èèyàn ọ̀gbọ̀dọ̀ wá sí mọ́ṣáláṣí ẹ̀ẹ́rì tí ó ń bomi ẹ̀ẹ́rì ẹlòmíì ó ṣẹ̀ṣẹ̀ tẹ bá kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ọba tí ọba tí ì bá mu sìgá gbogbo gbogbo àti wọn fi kírun tán kò ní inú ìlera ni ọ wà so eléyìí náà mùsùlùmí náà sì ni ẹ sì lè sọ pé kò ní rùn ṣùgbọ́n ní ọmọ ìyá rẹ̀ la níbi tí ó ti kírun so ìdí nù tó fi jẹ́ pé ìṣe aṣíwájú tó fi jẹ́ ohun tó ṣe pàtàkì wọ́n ní Sayyidina Umar tí ó bá gbọ́ òórùn àlùbọ́sà àti gálíkì ní ààrẹ rẹ̀ yóò ní kí wọ́n gbé jáde kó mọ́ṣáláṣí. ó ní làkọ́dìrọ̀ àyíkú Rasulullahi sallallahu alaihi wasallam mo rí pé àlẹ́sà ọ̀sálàm ìlà wájàdà rí òmá nínà rọ́jò ìfìlmọ́sì tí ó bá rí òórùn gálíkì àti àlùbọ́sà láàrin èèyàn ní mọ́ṣáláṣí amara bihi fa ukhrija ila al-baqi yóò ní kí gbé lọ sí bàfẹ́ kọlọ kírun rẹ̀ ń bẹ̀ èyí ni pé bàbá èèyàn ó jìnà sí mọ́ṣáláṣí bí ẹ̀yìn ìlú lọ́fẹ̀ẹ́ rí ni pé ibi tí wọ́n ń sin òkú sí ni sọ́wọ́n ni pé àyè tá à ń sin òkú sí gbogbo wa ó máa ń wà ní ẹ̀yìn ìlú ni tí wọ́n ní kó kọ́ lọ síbẹ̀ faman akalaha umar wani gbogbo ẹnikẹ́ni tó bá jẹ irú nǹkan báyìí faliyu mitha tọpa kó tó jẹ koríko nsì so tó bá sè òórùn ti máa ń ní àwọn èèyàn la yóò ti pa àbí kó dín oró rẹ̀ so gbogbo eléyìí náà nínú tí ó fi dá kí èèyàn ṣe àfọ̀mọ́ ẹnu rẹ̀ nìyẹn bákan náà wọn ò fún ẹni tí ọba gbáwẹ̀ láti ṣe aṣọ́wàkì torí gbáwẹ̀ lòmíì wọ́n rò pé ṣíṣe aṣọ́wàkì yẹn kò dáa fún tí ń bá tí ọba ni yóò ṣe torí ẹ̀rí tí wọ́n mú wá náà ni asap tí wọ́n bá wa láti ọ̀dọ̀ ali radiyallahu anhu tó ní idha sumtum fastaku bil ghadati wala tastaku bil ashi tẹ́ bá gbáwẹ̀ ẹ̀rù rí láàárọ̀ ẹ má rí lọ́sàn àti ìrọ̀lẹ́ so asar yìí asar ni n tó lẹ so a ó sì rí pé nínú iṣẹ́ anabi sallallahu alayhi àti ohun tó sọ ó pawádáṣe àti ṣe yásùwà kìíní ṣùgbọ́n kò ṣe ní ọ̀ràn àyà so àwọn ẹlòmíì wọ́n tún mú ẹ̀rí wá pé ibi tí aláwò fi lè rúrin ó ní ọ̀rọ̀ ànábì sallallahu òun ló fi dùn jù lórí uh, ju tùràrí almiski lọ lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so eléyìí ni ẹ̀rí wọn wọ́n fi ní ẹni tí máa ń gbà ròrìn ròrìn torí pé òórùn yẹn ó dùn lọ́dọ̀ ọlọ́run so ìfẹ́lẹ́ ìṣe ẹ̀rí àṣìṣẹ́gbà ẹ̀ àṣìṣẹ́ alákọ̀ọ́kọ́ ni pé uh, kòlúfù ẹ̀ntí ń gbáwẹ̀ kìí ṣe àti eyín rẹ̀ ní àti eyín rẹ̀ kọ́ àwọn afáà ní alimẹ́dà ikùn rẹ̀ tí kò sọ ń jẹ́ nínú ẹ̀ àti ìbẹ̀lú òun ọ̀run ti ń jáde kìí ṣe àti eyín rẹ̀ tòótá ni kásí pẹ̀lú ẹ̀jẹ̀ ara rẹ̀ so ẹ̀jẹ̀ yẹn ẹ̀gbin ni ṣùgbọ́n a ní kásí pẹ̀lú ẹ̀kí ṣe pé torí pé ẹ̀gbin yẹn ó ti di ni yọ́ wà á jíǹde pẹ̀lú ẹ̀jẹ̀ náà so a máa rí ẹ̀jẹ̀ ṣùgbọ́n òórùn àlìsì ni ó máa jáde láti ara ẹ̀jẹ̀ náà so kò á mì ní pé kéèyàn ó fi ẹ̀jẹ̀ sára torí pé so ẹ̀jẹ̀ yẹn tó bá pẹ́ lára ní ìsìn òórùn ni ó padà jí so bákan náà lẹ́yìn tí ń gbààwẹ̀ kì í ṣe pé òórùn ẹnu rẹ̀ yóò nílé ayé láti fẹ́ lò àà lóòjọ́ gbàgbé àgáàmà ni ọlọ́ni yóò máa rò bí almisk lọ́dọ̀ ọlọ́run sì lè kì lọ́dọ̀ àwọn èèyàn so àwọn èèyàn ò ní pé òórùn ẹnu rẹ̀ yóò máa jẹ́ ìnira fún wa so ìdí mi tó jẹ́ pé àtàláwẹ̀ àti ẹni tí ó gbà àwẹ̀ náà kò sí yàtọ̀ láàrin wọn ni wọ́n máa ṣe capsule àti. náà pàápàá jùlọ àwọn sàábí àlẹ́ sallallahu alaihi wasallam àwọn náà gbọ́ àgbọ́yé àdìsí yìí pé káwọn máa ṣe aswaki débi pé ọ̀kan nínú wọn tí wọ́n ń pè ní Zayd ibn Khalid al-Juhani ọlọ́wọ́ bá etí tí ó bí ibẹ̀ tí bí àkọ̀wé bẹ́ẹ̀ mọ́páwọ̀ àkọ̀wé tẹ́lẹ̀ àárín etí ni báyìí wọn máa ń gbé kìí ṣe àpò ní ìsìn lọ́sọ̀lẹ̀ di àpò àárín síjà ẹ̀ ọ̀nà tó gbogbo wa tó bá ti bẹ́ẹ̀ lò yọkàn fún ìkọ̀wé rẹ̀ ni so aṣọ́àkí rẹ̀ ibi etí ẹ̀ ni ó wà gbogbo wa tó bá ti bẹ́ẹ̀ kírun yóò mú yóò ṣe aṣọ́àkí yóò tó dá padà gbogbo wa tó bá ti bẹ́ẹ̀ sàlùwàdà yóò mú yóò ṣe aṣọ́àkí rẹ̀ a a àwọn zai kí ló dé ọlọ́run gbọ́ báyà lẹ́sìn àṣálàm tó sọ pé lọ́wọ́lá ẹ̀nà ṣùkọ́ àlà ummati la àmọ́kù bísíwájú àǹdà kulli salat wọn ni pé tó anábì ò pàṣẹ hun anábì ni tí kì í bá ṣe ìnira so ìnira ni ọ̀jẹ́ kó pa láṣẹ so nígbà tí o ti tí o ti ní ní lára yẹn so bóun ó sì máa ṣe nù jẹun ìdí ṣíṣe aṣíwàkí ní àsìkò ààwẹ̀ kò tọ́ so ẹ̀rí wọn ẹ̀lí tọ́ lẹ́nu wọ́n dà pé àsìkò ti lọ àbáwọnú hadithi ẹlẹ́ẹ̀kejì bó tilẹ̀ jẹ́ pé hadithi ẹlẹ́ẹ̀kejì kò ní nǹkan tí ó pọ̀ ó ní hadithi an Hudhayfa Yaman رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الليل يشوس فاء بالسواك الضوالات يوضع حذيفة وما يمن أني أنفس أسلم قوبة تبجلة نلجون نلون يشوس فاء بالسواك وننبو أنور بلو أسواكي أسكسون من أواعي tí a kàn pàjù ibi ká ṣe aṣọ àti olùgbà tí a bá jí lóru láti ṣe àtàhajjud àbí ìgbà tí a bá fẹ́ kí òun àbí ìgbà tí a fẹ́ bá sàlùwàlá àbí ìgbà tí a bá fẹ́ padà sí ọ̀dọ̀ àwọn ìyáálé wa gbogbo àwọn àyè yìí tí ó dáa jù ní láti ṣe aṣọ àti náà a ó dúró pẹ̀lú ọ̀wọ́ ètí àkàyí ọlọ́run bá kí kó fún wa ní ládàá yìí ká sọ déédéé yìí ká sí àṣìṣe ń bẹ̀ ọlọ́run bá fi kó jù wá. Gracias. bá ní ìbéèrè lórí tí a sọ àbí nǹkan ní ọ̀nà ọ̀nà àìkú sàlám náà bẹ́ẹ̀ ni ó náà wà ní aṣíwájú láti sọ pé igi yẹn àbí nǹkan míì tó lè má ẹnu torí pé hikma tó wà bẹ́ẹ̀ náà ni algard àti ghaya bẹ́ẹ̀ ni àti mayenu so close up àti nǹkan mi òun náà mayenu so kò sí aburú ṣùgbọ́n ó lè jẹ́ pé ìlò ní gbogbo gbà ó lè jẹ́ pé ó ní ìpalára níbi ìtorí pé ohun tí wọ́n ń lò orí àwọn klo àwọn toothpaste ní ìwà tó ń pè yàn ò lè lò ń gbogbo gbà bí irú ìtọ́ntà ní ìṣètọ́ra àwọn díẹ̀ yẹn wọ́n lè yàn láti ní méjì tó bá lò lónìí wọ́n tó fi interval tó mẹ́ta sí kó tó lò so ká ní close up yẹn wọ́n máa lò ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ kí n àṣùbà mọ́bí àti gbogbo òun márààrún àbí gbogbo àyè tí a sọ yìí yóò rà díẹ̀ so ohun tó yìí ti papọ̀ tó yìí ti jù náà ni orin so yẹn sì lè lo nǹkan míì tó lè mú gẹ́gẹ́ bí àpèjúwe bí irú ankachi tàwí yẹn náà ó náà lè mú ó lè rọ amá ẹnu kò sí ọ̀nà náà. Thank you. Gbọ́gbù. Náà, èyàn lo gáàlìkì náà lo gáàlìkì wọn èyàn láti ṣe aṣíwájú. Ṣùgbọ́n gáàlìkì ṣe pé bọ́yá àrámù ni láti láti jẹ́ àti láti lò. Ṣùgbọ́n tó wà mẹ́rin pé bí ìgbà tí èyàn bá jẹ lẹ́nu torí pé lásìkò àlẹ́sà sálà nínú àwọn ásàrù tó wà gan àwọn ń torí ebi ni torí ebi náà ń jẹ àwọn ní ìsinmi kò sẹ́ni tí ó mú torí pé ebi ń pa ṣùgbọ́n àwọn torí ebi ni torí pé kò sóúnjẹ ọ̀hún náà tó bẹ́ẹ̀ gẹ́ so àwọn ìpè tí èèyàn torí ebi èèyàn lẹ́nu léèyàn tó gbé kébi ọ̀rọ̀ adékù so ìdínú so kò sí aburú ló pé èèyàn lo garlic láti fi ṣoògùn àbí èyí tó dáa jù náà ni kéèyàn ó gbé mi so téèyàn bá gbé mi yẹn pàṣẹ ọmọ digest nínú so òórùn rẹ̀ yẹn yọ̀ọ̀ra yọ̀ọ̀ra ó lè jẹ́ pé mímí rẹ̀ ni ọmọ abájáde kì í ṣe àtẹnu rẹ̀ ṣùgbọ́n téèyàn bá jẹ lẹ́nu látẹnu rẹ̀ ni òórùn yẹn ó ti máa jáde. Allah wa alayhi sọ̀nà bí aṣọ́àkì náà ni fọ́n gbóná àbí nǹkan míì tó wá lè dúró nípò aṣọ́àkì kò sáàbùrú náà láwa ni. nípa ìgbó ìgbọ̀n pé àtìkò ìlàkọ̀ọ́dá ìyá mi dúró bẹ́ẹ̀ ni ẹ lè lò ṣùgbọ́n ìwọ̀n ìyẹn láti ìyẹn alákọ̀ọ́kọ́ kọ́ àgbẹ̀rí lígùn díẹ̀ tí ò ní pọ̀jù ẹlẹ́ẹ̀kejì ni pé kéèyàn ṣe kọ́mọkọ́mọ lọ sínú okun rẹ̀ kì í ṣe tí ó bá dúró lẹ́nu ló ń jáwẹ̀ nítorí bá wọnú okùn ní ń jáwẹ̀ ìdínú tí àwọn afáàbí kò sí aburú láti lo close up nígbà tí èèyàn bá ń gbàwẹ̀ and then irú àwọn orin táwọn náà tún ní taste yẹn náà kò sí aburú nù ẹ̀ gbogbo téèyàn bá ti sọ àti má gbèlú kò sí ìyọ̀nù inshallah náà alhamdulillah. بسم الله